الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الواحد والعشرين وثلاثمائة وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال أقبل رجل إلى نبي الله صلى الله عليه وسلم فقال أبايعك على الهجرة والجهاد أبتغي الأجر من الله تعالى قال فهل لك من والديك أحد حي قال نعم بل كلاهما قال فتبتغي الأجر من الله تعالى قال نعم قال فارجع إلى والديك فأحسن صحبتهما متفق عليه وهذا لفظ مسلم وفي رواية لهما جاء رجل فاستأذنه في الجهاد فقال احي والداك قال نعم قال ففيهما فجاهد حديثي اجا حديث توالة عبد الله بن عمرو بن العاص اللهم قويا نصواتي ببالي انفعني روني با بياراكوني كانت سوابا النبي محمد صلى الله عليه وآله وسلم nígbà tó ṣe pé àwọn ìgbà wa tí wọ́n ń ṣe àlàyé lórí wọn nísìnyìí wọ́n wá lábẹ́ àkọlé ṣíṣe dáadáa sáwọn òbí wa méjèèjì àti sísokùn ẹbí pọ̀ ni. arákùnrin wa bá nàbì sallallahu alaihi wasallam wọ́n ní ubayi'uka ala al-hijrati wal-jihad. wọ́n fẹ́ fi gbígbà fún ànábì sallallahu alaihi wasallam mo fẹ́ ṣe àfihàn rẹ̀ wípé èmi náà ṣe hijira ń sì máa tẹ̀lé ọjàgun sójú ọ̀nà lọ. láti máa gbé lòsí tàbí ṣùgbọ́n níbẹ̀rẹ̀ sí Islam pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí Ànábì Muhammad sallallahu alaihi tó ṣe hijira lọ sí al gbogbo ẹni tó bá ti lè jẹ́ mùsùlùmí pàtàkì jùlọ ṣáájú kánàbì sallallahu alaihi wasallam kó tó rí Mẹ́kà gbà kú lọ́wọ́ àwọn ọ̀sẹ̀bọ̀n gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ọ̀ràn àyàn dandan nínú lórí rẹ̀ kó ṣe ìdúrà kòǹbì tó wà lọ́ba nàbì Muhammad sallallahu alaihi wasallam ní al-Madina nítorí àwọn sábàbí púpọ̀ alákòókò. òun náà ní pé hijira yẹn tó bá ṣe lọ sí Medina yóò di ká mọ iye ju àwa tá Islam ní yóò di ká mọ iye àwa a wà nínú Islam nítorí àìbámà tó bá di pé ọ̀rọ̀ bá dàrú tá a fìjà pẹ́ ta pẹ̀lú àwọn ọ̀tá Islam. kálí ma taani àti taani àti taalẹni tó ti ṣe tán láti pẹ̀lú wa bọ́tọ̀ ọlọ́run ọba jà kò lè rọrùn káwa wà ní alimadina kí wà wá gba islam kọ́ wà ní dimash àbí kọ́ wà ní baitul maqdis àbí kọ́ wà ní tabuk àbí kọ́ wà ní mẹ́kà kọ́ wá jẹ́ pé wọn náà pàdé wa o torí pé a fẹ́ lọ́ọ́ jagun afẹ́ lọ jagun ẹ̀sìn islam ní alḥírọ̀ kò lè sèse nítorí pé bó lè ṣe fẹ́ rìn tẹ́ pàdé wa láyé ìgbà yẹn tó bá fẹ́ wá láti Baitul Maqdis wá sí Madina ó sòsù kan lọ́nà tó bá fẹ́ ti nọ́ọ̀sì tó fẹ́ wá sí al wá sòsù kan lọ́nà tó bá fẹ́ ti Sham wá sí Madina wá sòsù kan lọ́nà. àwọn sì fẹ́ lọ jagun láàrin ijọ́ méje ṣé kìí ṣe pé ńgbà tó gun bá ti di pé ogun ti di pé ó mí ìgbà torí de léyìí àkọ́kọ́ nínú sábàbí nù sábàbí ẹlẹ́kejì òun náà ni pé tí wọ́n bá ṣe hijira sí báwo ló ti ṣe fẹ́ láǹfààní àti mà nípa àwọn. àwọn òfin tuntun àtàwọn àlànà tuntun eléyìí tẹ̀sìn Islam ti mú wa kò lè ṣeéṣe torí pé wọn àti ní ayé tẹkinọ́lọ́jì nígbà yẹn tó yẹ pé tó máa ń bẹ nìkan tó máa ń sọ̀rọ̀ láti ìlú kan gbogbo àgbáńlá ayé lè máa gbọ́ oníkàlùkù gbọ́dọ̀ wà nítòsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam sábàbí mi òun náà ní pé wàá láǹfààní láti di sàhábì nítorí pé mo gba anábì sallallahu alaihi wasallam gbọ́ lẹ́yìn pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ mo gba anábì gbọ́ mo sì gbàgbọ́ ní ìgbàgbọ́ tó ní agbára gidi ṣùgbọ́n mi ìpàdé ànábì rẹ̀ òní jẹ́ sàábì tó bá pàdé ànábì ojú ayé ànábì ló ti fi gbàgbọ́ yẹn ó rà ànábì rẹ̀ ọwọ́ á bẹ́ẹ̀ ó lè jẹ́ sàábì torí ẹ kó lè bá aláǹfààní àti jẹ sàábé eléyìí náà jẹ nǹkan àfojúsùn tó ga nítorí pé sàábé ke èèyàn yẹpẹrẹ kọ́ ni sàábé àwọn ẹni tó ga jù nínú àlùmọ́ yìí lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam là ń pè ní sàhábà torí ẹni abu abdullahi sunnabihi rahimahullah ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ láyé anabi ló gba islam ṣùgbọ́n kì í ṣe sàábé tó bá dárúkọ tó sọ pé rahimahullah yàtọ̀ sí tó bá dárúkọ ẹnìkan tó sọ pé sọ abẹ ni a sọ pé kí ni radiyallahu anhu abu abdullahi sunnabihi ó ti gba islam láti ìlú rẹ̀ wọ́n ń sáré tètè bọ̀ wá sí madina àtẹ̀lé pé láyé gbà yẹn adúrà àsìkò tó bùkátà láti lò lọ́nà kó tó débi tó ń lọ kéé ṣeré wọ́n sáré bọ̀ wá sí madina kókó lè ba àlàǹfààní àti pàdé anabi wa muhammed sallallahu alaihi wa sallam kọ́ tara bẹ́ẹ̀ kó nà ó di sàábì ó kú dẹ̀dẹ̀ kó wọ madina lànàbì kú onígbà tí mo dé mo bá pé abubakar ti di khalifatu rasulillahi sallallahu alaihi wa sallam kódà mo bá níbi mo ti ṣe dé tàdé kó síwájú àwọn èèyàn láti ṣe sọlátul maghrib. ìgbà tó dé rákẹlẹ kẹta kí làwọn máa ké kẹlẹ kẹta nàkó fati alásán làwọn máa ké kẹlẹ kẹta bíi sọlátul maghrib ó ní mo á fetí kọ ikú àkùkọ́tà tó sọ pé rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. sọdá fẹ́ lóun bẹ́ẹ̀ ni kí abu abdullahi sọ nàbẹ́hìn. bó ti ṣe jẹ́ pé látọjú ayé ànábì ló ti gba islam nísìnyí sáré bò wá sí Mẹdínà kó lè di sọ̀háàbì ṣùgbọ́n ọlọ́run ọba kò kádàrà pé ó ti sọ̀háàbì lọ́tí kó gba islam orí islam náà ló kú sí torí ọ̀kan nínú àfojúsùn lánàá kéèyàn lè jẹ́ sọ̀háàbì torí ẹ̀ ó ní òun fẹ́ fi àtìlẹ́yìn òun hàn sànàbì sallallahu alaihi wasallam láti ṣe hídírà àti láti jagun. <coughs> bó tilẹ̀ jẹ́ pé arákùnrin yìí bolo ti wá bá nàbì nítorí pé wá bá nàbì láti ṣe hijira ṣé màdínà náà ló ti wá bá nàbì nítorí pé lẹ́yìn táwọn nàbì sallallahu alaihi wasallam ti wá màdínà ní kíkà lóko lọ́wọ́ abá nàbì sallallahu alaihi wasallam pé èmi náà fẹ́ ṣe hijira mo sì fẹ́ kópa nù jihad kìí sára Madina bí ó ṣẹ̀ṣẹ̀ wá sí Madina àbí kọjá pé kìí ṣe Madina ló ti wá bá nàbì sallallahu alaihi wasallam ó pàdé ànàbì sallallahu alaihi lórí ni nífi wọn sọ ala wa tó bá gbára Madina náà ní ìdúrà kí sara Madina ó ti tìlú wọn kó wá sí Madina ìdúrà kí ló tó fẹ́ sí nítorí pé ti náà ló sọ pé ọfẹ́ ṣe béyà nípa rẹ̀ eléyìí wọ́n ń pè ní tahsilul hasil tahsilul hasil kò ní jùlọ nítorí ti wà náà ló tún kó tún fẹ́ kí ló tún fẹ́ sọ. tó lóun fẹ́ fi àtìlẹ́yìn hàn sálẹ̀bì sallallahu alaihi wasallam kó n ṣe tán láti kópa nínú jihad ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni nítorí pé jihad ọ̀nà ni zirwatu sanamil islam eléyìí tó ga jù nínú ké ẹ̀yìn islam ọ̀nà ni jihad jihad yẹn madin ila yawm al yóò máa bẹ títí jọ gbẹndàl kìyàmù kò sí ń tọ́ parí kò ní parí láéláé ẹ̀yà àfikọ́jọ́ pé ẹ̀yin nígbà kan ẹ kọ́lẹ̀ ẹ̀yin ní nǹkan ń ṣe tí a fi sọ pé ẹ̀yin ò ṣe jihad àmọ́ pófin ọlọ́run ọba tó ṣe nípa pé jagun sójú ọ̀nà òun lọ́wọ́ á parí àbí nǹkan kan parí kò sí. ẹ máa róríṣiríṣi àwọn èrò orí tọ́da lórí kò sí jihad má lónìí. gẹ́gẹ́ bí àwọn kẹta pé ránpá nàbì náà làwọn lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kókó inú ìwé ìròyìn lọ́dọ̀ tàwọn sì ní pé kò sí jihad. àtàwọn kẹta pé wọ́n máa rìn káyé wọ́n lè ti Nicaragua wọ́n bọ́ sí Cambodia láti Cambodia wọ́n bọ́ sí Norway láti Norway kí a gbúrò wọn ní Sweden láti Sweden kí a tún á gbúrò wọn ní mọ̀ngònú wọ́n lè ti mọ̀ngònú kí a tún bá wọn pàdé ní gánye láti gánye wọ́n lè dára sápẹ́lẹ́ láti sápẹ́lẹ́ ẹ̀tún máa gbúrò wọn ní jẹ̀bújẹ̀ṣà ìkìríkà yìí náà sáni sá àwọn náà ní kò sí jihad mọ́ ìkìríkà yìí ló ẹgbọ́rọ̀ fáwọn so jihad kò sí tó parí kò ní parí títí díjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam aljihadu maadin ila yawm alqiyama eléyìí ni àkídà ahli sunnati wal jamaa láàyè tí wàá ní ìsìn gbogbo akọlẹ̀ ìfẹ́ àti sẹ́mi ìkórira kú ńlọ́ńdà wà láàmú sẹ́fà nàbì sallallahu alaihi wasallam ti sọ. iná falẹ̀ títí táwọn èèyàn ti sá fún jihad lónìí ṣùgbọ́n jihad ń bẹ tọ́ ẹ sì ti mọ̀ pé nínú òfin ọlọ́run ẹni tí ò bá ṣe jihad tí ó sì bẹ́mi rẹ̀ sọ́rí pé tí jihad bá dé màá kópa ń bẹ̀ yóò kúkú jàìlíyà mi nínú rìwáyà mi ó àbí nínú bẹ́yà mi. torí rẹ̀ a gbọ́dọ̀ àwọn nǹkan islam máa mú wa arákùnrin ní jihad mo wá fẹ́ ṣe bẹ́ẹ̀ fi wá ẹ̀san ọ̀dọ̀ ọlọ́run ọba tó ga qala fahal laka ahadun hayy á bẹ nínú bàbá àtìyá rẹ̀ tó ń sì ń bẹ láyé dùsùn qala na'am àwọn méjèèjì gan ní bẹ́ẹ̀ láyé. قال فتبتغي الأجر من الله تعالى أنا من سي ọ̀dọ̀ Ọlọ́run ló sì ti ń wẹ̀san pẹ̀lú jihad àti hijira tó lọ sí ina bẹ́ẹ̀ni Ànábì wa ni tó bá gbẹ̀san náà lọ bá wa farji' ila walidayka fa ahsin suhbatahuma ọ̀dọ̀ bàbá àti ìyá rẹ̀ ni kó lọ kó wá lọ bá wọn gbé pọ̀ kó bá wọn ṣe pọ̀ lọ́nà tó rẹwà jù eléyìí ni ó jẹ́ kó rí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ọba tó gbà nínú ẹ̀kọ́ nínú riwaya mi Bukhari àti Muslim ló gbà wá àmọ́ bó ti wá lọ́dọ̀ Muslim lélẹ́yìí nínú riwaya mi ti Bukhari àti Muslim náà tún gbà wá ìní pé arákùnrin kan wá fasta'dhanahu fil jihad gbà yọ̀ǹda lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam láti kópa nínú jihad kìí ṣe pọ́ wá ṣe bẹ́yà wọ́n wá gbà yọ̀ǹda ni. anábì wa ni ahayyun walidat sí bàbá àtìyá rẹ̀ ṣé wọ́n bẹ láàyè qal na'am ó ní bẹ́ẹ̀ ni qal fa fihima fajahid ara méjèèjì ni kò ṣe jihadi rẹ̀ sí. nínú àwọn ẹ̀kọ́ tá a lè rí mú nínú àdéhùn yìí wọn náà ní pé tó wá bá nàbì sallallahu alaihi láti wá ṣe bẹ́yà yìí àbí wá nù rìwáyà mi láti wá tọrọ ìyọ̀ǹda àti kópa nínú jihadi wọn àdárúkọ rẹ̀ torí ẹ ẹ tara rẹ̀ ẹ fi kẹ́kọ̀ọ́ pé nínú òfin ṣẹ̀ríya ní láti ma orúkọ Islam kì sọ pé ká máa tanáwádìí rẹ̀ ní ìsìnkú káwá sí ibi wákàtí kan méjì ká máa tú àwọn tíra pé talẹ̀ ní náà dá tani ò lè jẹ́ talẹ̀ ń tó burú pé kó wá bá nàbì kò sẹ́ni tí ò lè lọ bá nàbì sallallahu alaihi wasallam torí rẹ̀ nínú tẹ́kọ̀ọ́ kọ́ wa wọn náà ní kí n tí wọn bá ti dárúkọ ẹ má máa wádìí rẹ̀ torí pé bùkátà láti máa ní lápèjúwe. ìmọ̀tọ́lọ̀ ẹlẹ́dàá wa tọ́tọ́ fún bàbá ńlá wa anabi adam aleyhi salam àti ya ńlá wa hawa ṣe wọ́n pé wala taqraba hadhihi ash-shajarata fatakuna min adh-dhalimin ẹ gbọ́dọ̀ súnmọ́ gèè igi wọ́n ni. ẹ bùkátà láti máa wádìí rẹ̀ kà ségi ìrókò ni àbígi àràbà ségi ńlá ni àbígi gẹdú màláni àbígi àyín àbùkátà rẹ̀ kà ségi mángò ni àbígi ìbẹ́pẹ àbí ti káṣú ṣé igi àgbálùmọ̀ ni àbí tọ̀tàn àbùkátà torí àwọn tí ń wá mọ̀ ẹni rí kí wọ́n máa dara wọn láàmú lórí kí wọ́n wádìí irú nǹkan àmọ́ àwọn tí ń wá wàhálà ìdí rẹ̀ làwọn ó jókòó sí i wípé ìdá kọfí náà fún yín lónìí jàmá ẹ àwa ti ṣèwádìí débẹ̀ irọ́ lásán onítùbà kankan bẹ́ẹ̀ náà ni ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa ń bi ànábì musa alayhi salam tóní wa ma tilka bi yaminika ya musa qala hiya asaya pọ̀pọ̀ àwọn fẹ́ mara jí tá a ti rọ́ <laughs> ṣé igi tẹ́rẹ́ ni àbí igi tó nípa ṣé olórí kọ́rọ́ yìí ni àbí ọkàrí dẹ́rẹ́ gbogbo ilé àbùkátà rẹ̀ torí kọ́ lọ́wọ́ bẹ̀ wá bákan náà ìgbà sáà nàbí Musa alayhi salam tí wọ́n ran àwọn ọmọ ànábì Shu'aib tó wọn lọ láti pọnmi tọ́kàn ni wọ́n wá wá tamshi al-istihya tí tètèjú tètèjú láti mú ànábì Ìsá lọ bá bàbá wọn ṣé ìtìjú yẹn torí pé ọmọ tá a kọ́ ni tó sì gbọ́dọ̀ nítìjú yàtọ̀ sáwọn ọmọ tó ti yá sá àwọn ọmọkọ́ ọmọ ọmọ abú lẹ́gbọ́n ọmọ ṣe jalajala rádaràda níwájú ọkùnrin ní ìsìn obìnrin lòun yóò mọkùnrin lọlé ó fi hàn kóun lẹ́kọ̀ọ́ ó ní tìjú àbí ń ṣe lójú ń tì í torí pé àwùjọ wọ ẹ̀wù fẹ́lẹ́fẹ́lẹ́ ni lé kékeré bí ṣe ń lọ tátẹ́gùn fẹ́ aṣọ bá lẹ̀ má lára ọkùnrin ọ̀fẹ́ rí ìhòòhò rẹ̀ gbogbo ẹ̀ náà làwọn ń tẹ̀síìrì sọ ṣùgbọ́n kí ni a fẹ́ lò ń bẹ̀ obìnrin tó wà nínú àwọn ọmọbìnrin méjèèjì náà ti kọ́kọ́ wá pọnmi tẹ́lẹ̀ kí ló kọ rẹ̀ ẹ dákun kí la fẹ́ dùn àní kankan tá a fẹ́ ṣe tó gbogbo orú àwọn nǹkan bá wọn ẹ rí i pé ẹ̀sìn Islam nínú alukur'an àbí sunna àwọn nǹkan púpọ̀ wà tí wọ́n filẹ̀ tí wọ́n ní dákọ̀ rẹ̀ fún wa nítorí pé ìdájọ́ kan ọ̀rọ̀ mà ẹ láǹfààní kẹtẹ fẹ́ mú bẹ̀ dípò pé wọ́n wàá tẹ̀ bàtì wọ́n kékeré máa wádìí rẹ̀ tó ara àwọn kẹtẹ máa rí nù nínú àwọn tíra tafsir ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó náà dárúkọ yìí àbí tánàbì sallallahu alaihi wasallam sókọ wọn ẹ̀rí tí àwọn míì nínú àwọn olùmọ̀ tó bá láwọn ń ṣàlàyé àyà àbí wọ́n ń ṣàlàyé hadith ní táwọn máa wọ́n máa ṣèwádìí ń pa rẹ̀ ní pé kí ló kọ́ rẹ̀ kí ló kí ló ń jẹ́ ló ló ṣe rí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí máa wá mú pọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọ kó Israiliyat àwọn tí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn ọmọ Israel nínú àwọn ìwà ayé àti wọn tẹ́ pé irọ́ kún wọn máa ń gbé wọnú àwọn tíra tó ṣe tọ lè jẹba nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ wọn náà pé àwọn mùsùlùmí máa ń ṣe báyà báyà wọn náà pé wọn á fi àtìlẹ́yìn rẹ̀ hàn wípé ò ń ṣe ti lágbájá o ti gbà fún lágbájá bẹ́yà yẹn ló máa ń sì ṣe ó máa ń bùkátà kó gbé ọwọ́ lọ́wọ́ ẹni tó lò gba tiẹ̀ ò ń ṣe tiẹ̀ yìí mo bá tẹ́wọ́ ìwọ gbọ́wọ́ lé pé mo ti gbà fún ọ báyìí mo ti di tiẹ̀ mo ń ṣe tiẹ̀ báyìí tọ́ ṣùgbọ́n bẹ́yà kí bẹ́yà kọ́tọ́ kéèyàn lọ bá wọn kó pàmbẹ́ o tí wọn náà sọ pé ní jama kẹtẹ ẹ dálẹ ẹ ṣe bẹ́yà fún àmì rẹ wọ́n lè ti pé kó o ti máa kó o ti bẹ nínú ọmọ ẹgbẹ́ wọ́n máa ṣe training fún ọ títí dìgbà tí wọ́n bá rí i pé ọ dá wọn lójú pọ̀ ọmọ ẹgbẹ́ ni ọ tó ìgbà náà ni wọ́n wá kó yín jọ ẹ̀yin new command wọ́n kó yín jọ láti pàdé amir wọ́n á rí i pé gbogbo yọ lọ sí kí ni mo bá yà bọ́yẹ̀ lómi nù yín ti ṣe rí láyé ẹ̀ bẹ́yà kí bẹ́yà <laughs> òun náà lè wá ó lè wá rondo kótókó lọ gbẹgbẹ ẹ bá wá bẹyà ìwọ gẹ́gẹ́ bíi tani bẹyà pọ bẹyà òyìn tó nítorí ẹ mùsùlùmí ọgọdọ lọ bá ṣe bẹyà kí bẹyà o irú ẹ náà ní tàwọn tọrí kọ tó lọ gbọ́wọ́ bẹyà náà nù lọ gbọ́wọ́ lọ́dọ̀ ṣéwù bí o ní fẹ́ lómi ṣéwù yàtọ̀ sóhùn bọba àdùn kọba àkan kọba àkorò ṣéwù rẹ náà ní ṣéwù rẹ nítorí tó bá lọ fẹ́ lómi ìṣe pààrọ̀ ṣéwù rẹ ọfẹ àlùjáná nù bẹ́ẹ̀ rí nǹkan mẹ tó o ti gbọ́dọ̀ rí lè fi ṣéwù gbóntí ṣéwù bá ń ṣe so ojú rẹ ló ti jọ bẹ́ẹ̀ pé kódà wàhálà aláṣùrù ní kódà kọba àmà mutí kọba àmà ṣe zìnnà kọba àmà jẹlẹdẹ kọba àmà bájásù àbí òye nígbà tó ti jẹ́ ṣéwù rẹ̀ yùn tòrọ ni yóò gbé ọ wà lìjánà nínú gbàgbọ́ wọn tó má bàa ṣe bẹ́yà kí bẹ́yà o lẹ́yìn náà ahlus sunnah wal jamaa àwọn ẹ̀ṣẹ́ bẹ́yà wọ̀n yẹn wọ́n ẹ̀ṣẹ́ bẹ́yà àti ahlus sunnah máa ń ṣe ni pé tá ní olórí gbogbo orílẹ̀-èdè Islam tóun di aláṣẹ tí wọ́n máa pàṣẹ fún wa tá a sì máa tẹ̀lé gẹ́gẹ́ bí àwọn khulafa ar-rashidun lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam àti ẹnikẹ́ni tó náà bá jẹ amirul mu'minin tí ń lo kìtàbù sunna lórí àwọn mùsùlùmí tó sì jó lórí gbogbogbò fún wa gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí umar ibn abdul aziz àtàwọn arú wọn ni ahlùsùnà ṣe bẹ́ẹ̀ yà fún pé ìwọ ló lórí gbogbo mùsùlùmí àgbáńlá ayé ìwọ ló ń darí gbogbo orílẹ̀ wa tó sì jẹ́ pé tó o bá pàṣẹ pé jihad yà ó yá náà nù àìsàn ní hajj àtẹ̀lé ọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn eléyìí náà máa ń ṣe bẹ́ẹ̀ àmọ́ àmọ́ pé alọ́gà kan kọ̀rọ̀ ẹlọ́gà kan ní ìlú kan bàbá àdéṣíà bàbá India bàbá Pakistan bàbá Bangladesh abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àbí Misr bàbá ní Al-Qahira àbí Iskandariya ẹ́ abẹ́rẹ́ ní ọ̀gá kan ní kọ̀rọ̀ kan Sokoto abẹ́rẹ́ lọ́gà kan Kánò ẹ̀ lọ́sẹ̀ bẹ́ẹ̀ yà fún ọlọ́mọdé ọlọ́mọdé gbogbo eléyàn béyà béyà kúgbékúgbé ìbẹ̀rẹ̀ àdánù mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ sọ̀rọ̀ tó wáyé pé nǹkan mìíràn bá ń ṣe tó yàtọ̀ sí Islam tó lọ́n fi rán nàbì sallallahu alaihi wasallam so ẹ lè má ṣe béyà àránù bẹ́ẹ̀ máa tẹ̀ra yín dànù wàlàyé kí kọjá mọ̀ nǹkan kan nínú dictionary ẹ̀sìn sá ilé ìjọba ẹ̀rí tí àwọn míì bá ti láwọn ṣe bí yàrá àwọn bí yàrá nù wọ́n wàá máa fẹ́ ṣe àwòkọ́ṣe àwọn ọ̀gá tán ṣe bí yà fún ibùn nínú múra wọn hmm, tọ́gà yẹn bá jẹ́ tẹ̀mùsíbì kẹ́rì pọ̀pá a máa tẹ̀mùsíbì kẹ́rì pọ̀pá ẹ̀rọ bá ti mú lárúbá wọn kí yorùbá bọ̀ <laughs> tí ọ̀gá bá jẹ́ tẹ̀mùsíbì kẹ́rì pọ̀pá tẹ́lẹ̀ pé ọwọ́ jàlábíyà ṣe yọ àgbé láwọn ní kẹ̀kẹ́ kẹ̀kẹ́ sí yóò tún amú pọ̀pá lọ́wọ́ pètèmísì bèrè rè pọ̀pá tẹ́dọ́kọlọ́ nàárọ̀ kò tẹ̀mísì bèrè rè pọ̀pá tẹ́dọ́kọlọ́ nàárọ̀. sódà ọba tí wọn bá ti ń lọ láì mú pọ̀pá lọ iná lọ́wọ́ ẹ dákun ewúrọ àti ìdàgbòrúkú lẹ́wọ̀n á rí àwọn ọmọlẹ́yìn tó gbogbo náà tán gbé pọ̀pá pa lọ́mọ wù ẹyin pé ẹyin káfíìn wọn ìbá tẹ́ gbọ́ lọ́ngbọ́ gbà ẹ wá ṣe bẹ́ẹ̀ àkẹ́yìn náà wà lìjẹ́nà láti ní bẹ́ẹ̀ orí ibu. dọ́tà sèré bá tú sákàrà tú epo sáwọn náà sáwọn mọ̀ pé ranù làwọn ń ṣe ẹlòmíràn lọ jó gbogbo láwọn àníyàn náà yóò jó náà ni gbogbo kọ̀ọ̀kan àná yóò kọ́ àtẹ́gbò tí wọ́n ti tí wọ́n fi dáná lónà ọmọ sẹ́kù ní mẹ́sàn-án mẹ́wàá fáwọn ọ̀gá wọn fáwọn olórí ibu wọ́n bá tàwọn jẹ́ tán díẹ̀ ló kù àmásìkò gbà tí anù yẹn ń taná sí wọn lójú ẹ̀ lè rí wọn kù. kódà yóò tún máa wọ ẹyin pé àfi kí Allah ṣàánú yín ká Allah ọba ẹyin ni àwọn àwọn kòlàfà wà wọn bẹ nílẹ wá ṣe abẹ́rẹ́ kí bẹ. la hawla wala quwwata illa billah. tọ́ arákùnrin jihad àti hijra wọ́n fi wẹ́sàn lọ́dọ̀ ọlọ́run eléyìí ní kókó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ rí láyé yìí ó bá ké sí ọlọ́run wọn ń ṣe wọn àwọn máa ṣe àmọ́ kì ṣe torí ti Allah àníyàn ọ̀pọ̀lọpọ̀ dáa lódodo ọlọ́run ló máa níyàn kálukú ṣùgbọ́n àwọn àpẹẹrẹ àti àmì tẹ́ ẹ máa rí yóò máa fi hàn yín pé fil iṣẹ́ tá a rí pé aláníyìn ṣe iṣẹ́ ọlọ́ọ̀ni ṣùgbọ́n kò jọ pé tó rọ ọlọ́ọ̀ni ṣe ń ṣe. bí ní ìsìn à ń ṣàlàyé mà fáwọn yìí iṣẹ́ ọlọ́ọ̀ni pàápàá jùlọ ìmọ̀ tó dá lórí ọlọ́ọ̀n sọ ànábì sọ. báwo la ṣe fẹ́ mọ tọ́lọ̀ wọn bá ń fẹ́ pẹ̀lú wa báwo la ṣe ṣe ṣe káàfi ṣàṣeyege ẹ̀ mà láyé gbogbo ẹ̀ ṣe ẹ̀ ń ṣe fáwọn yìí ṣùgbọ́n à ń gbọ́ nínú àwọn ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan láàrin ń ti ń bà wá lẹ́rù wípé títorí ọlọ́run sì ni gbogbo nǹkan sọ yìí bí kò sọ pé ta lẹni náà nínú yín gbogbo yín pátá ni mo pè nígbà ta lẹni náà nínú yín tó ní màtó mi ta lẹni náà nínú yín tó jìyà lórí màtó ẹ wá ń bínú mi lórí àwọn àánú tọ́lọ́ tún ṣe fún mi ẹ̀dá ṣe gbogbo eléyìí ṣe gbogbo eléyìí lọ túmọ̀ sí pé tọrọ ọlọ́ọ̀lọ́ gbogbo tó ń sè abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn nǹkan wọn yẹn lóòótọ́ àwọn ọmọ kan rẹ o màláìkì ahọ́n rẹ yẹn sẹ́wọ̀n kó náà ni méèlì tó yá jù sí ọkàn rẹ nítorí òun sọ jáde lẹ́nu ń fi hàn wá pé káì ọlọ́ọ̀lọ́ mọ̀ ọ́ ọlọ́ọ̀lọ́ mọ̀ bí torí tòun ní kálukú ṣe ń ṣe ń ṣe ń ṣe o. àmọ́rọ̀ tiẹ̀ yìí ó mú fura dání ó mú ìfura dání tó ọ̀pọ̀lọpọ̀ ẹ tún máa rí i tó wọn sọ pé hàn ṣé lágbájá tó nìkan lọ ẹgbẹ́ máa gbọ́rọ̀ rẹ ni kí ló ní gbọ́rọ̀ tiwa ẹ àwọn náà fẹ́ léèrè lọ́ba jẹ́ tó rọ lọ ni tó ṣe ọba wà gbígbóná ọba. torí náà ọ̀rọ̀ rẹ yẹn ti hàn títí ọ̀ ń wálé ayé ni ọ̀ ń wálé ayé ẹ sì máa ń pé ọ̀rọ̀ ẹ̀sìn ń wálé ayé gbogbo orú àwọn nǹkan wọ̀nyí rẹ̀ bó bá jẹ́ náà jẹ́ torí dúníà náà ni àmà àmà hàn rẹ ti fi hàn wá pé torí dúníà ni tó ń fi torí di eléyìí báyìí èèyàn mélòó ní tọ́yẹ pé tọ̀dọ̀ ọlọ́run náà ní fi ń wá kèsì ilé ayé àfẹ́ni tọ́lọ̀ ń bá sàánù. torí ẹ̀ lànà ìgbà sọ̀rọ̀ lọ́wọ́ àti láńtọ́ fi ń bi léèrè pé òní ọ̀fẹ́ ṣe jihad òní ọ̀fẹ́ ṣe hijira ọ̀fẹ́ fi wẹ̀sán lọ́dọ̀ Allah ọba tó ga ó ní bẹ́ẹ̀ ni torí pé ètò ga jù náà jàmá àìmọye tí ń ṣe sọ̀láàt torí kárí mi àìmọye tí ń yọ zakat nítorí kárí mi àìmọye ti ṣe dáadáa sóbì rẹ̀ látàrí kárí ni àìmọye tó kọ́ mọ́sálásí rẹ̀ pẹ́tẹ́ kalẹ̀ sáyé nítorí kárí ni àìmọye tó lòún sàlàyé mà nítorí kárí mi káyé lè sọ pé ọ̀nà ọmọ jù àwọn náà ní àwọn ṣé ò nìyẹn àkọ́dà ní gbogbo ayé wa lónìí àfún àfún àfún. torí rẹ̀ ètò ọlọ́run bá nílò innama yataqabbalu Allahu minal muttaqin wa ma umiru. إلا ليعبد الله مخلصين له الدين àti pé nínú gbogbo sẹ́tà bá ń ṣe a gbé gbogbo ọkàn wa gbogbo orori wa kúrò lára èèyàn ká fi gbogbo ẹ̀ sọ́dọ̀ lọ ọ̀dọ̀ lọ́n lèmi ti ń wẹ̀tà lè má dá torí pé ọlọ́run lọ́la àlìjáná tá a wá wọn ló ní iná tá a ẹnu kẹ́tọ́ bá ti bá àwọn sòfò ó sàṣe dànù wọ́n á sọ fún ẹni tó gbé dàlùkìyàm lọ bá àwọn ẹni tó ṣe ń torí wọn kó owó kó rẹ̀ sàn kan gbà lónìí ó léwu gan wàláhì torí ẹ ọkàn wa ọkàn wa a gbọ́dọ̀ jà lógun a gbọ́dọ̀ kó níjànú káfíńrí pé gbogbo ń táwa bá ń ṣe lélẹ́à àwọn wa ń tọ́ wà lọ́dọ̀ ọlọ́ọ̀ni wọ́n yàn òun ò yàn kọ́dọ̀gba lọ́dọ̀ rẹ̀ kó sí ń tọ́ fẹ́ fi ṣe ọ̀tọ́rọ kẹ́nìkan yàn ọ̀tọ́rọ kẹ́nìkan yàn ọ̀rọ̀ ọlọ́run ló ń ṣàlàyé ẹ̀sìn ọlọ́run ló ń ṣàlàyé ó polongo ara rẹ̀ ó polówó ara rẹ̀ ìwọ ni kí kàkàrìrì ó ti wá pọ̀ jù lórí pé mo kàn bọ́ sọ̀rọ̀ ọlọ́run kàkàrìrì ti pọ̀ jù lọ́fíńdà tí mo fi ara gan kí n tó débẹ̀ pẹ̀lú bíi mítà mẹ́ẹ̀ẹ́dógún kálukú ti ń gbọ́ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ agboyún ẹ̀mẹ́wàá mo ń ṣe báyìí làwọn ẹ̀kọ́ àfàwọn náà àfàwọn náà gbogbo eléyìí náà sọ̀rọ̀ ọlọ́ọ̀ náà lẹ́sẹ̀ báyọ̀ sọ ẹlòmíì ẹ̀wùtọ́ wọ̀ iṣẹ́ tó ń ṣe sí ara ẹ̀wùtọ́ wọ̀ ọ̀wọ́n ṣé aṣọ rẹ ni wọn wò ni wọ́n fi gbọ́rọ̀ ọlọ́ọ̀tọ̀ sọ ni àbí báwo tẹnu táwọn ẹbí náà mójútó nù tẹnu táwọn sọ̀hábà náà mójútó nù tẹnu táwọn aṣíwájú wa rere gbogbo náà mójútó nù because ẹ̀rí kí ńgbà tó lọ́wọ́ bá sọ pé qul hadhihi sabili ad'u ila Allah wala ọ̀rọ̀ ad'u ila Allah sọ fún akójú ọ̀nà tèmi ni o èmi ń pèpè lọ sọ́dọ̀ Allah ìpèníjà ńlá tó tó kọ fẹ́ rẹ làwọn olùmọ̀ á sọ pé gbogbo ẹni tó nà bá sọ fún ti da'wa kó sàlàyé ọ̀dọ̀ ta ni wọ́n pèpè lọ kẹ wá gbé iṣẹ́ rẹ lórí àtẹkẹ wòwò sọ́dọ̀ Ọlọ́run ń pèpè lọ àbọ̀dọ̀ ara rẹ sọ́dọ̀ Ọlọ́run ló ń pèpè lọ àgọdọ àmírù jàmáà yín sọ́dọ̀ Ọlọ́run ló ń pèpè lọ àbí káwọn èèyàn wá wọ jàmáà yín sọ́dọ̀ Ọlọ́run ló ń pèpè lọ àbọdọ àpò rẹ káwọn èèyàn dáwó fún ọ sọ́dọ̀ Ọlọ́run ló ń pèpè lọ àbí káwọn èèyàn mọ̀ ní bàbàrà kó yé kókọ rẹ ń pẹrẹ fún kó máa fi ṣe é kó máa fi kún ọkọ rẹ mo rò pé yé yín gbogbo àwọn nǹkan ìwọ̀nyẹn ó bùkátà kéèyàn òbí ra léèrè ad'u ila tontu kó anabi nìfà tontu kó anabi sallallahu alaihi wasallam yóò máa pèpè lọ sí di b'a ti tẹlẹ tó ẹtẹlẹ tó lọ àbí ẹkọ ni ni ad'u ila Allah لأن النبي صلى الله عليه وسلم إنما يطاع بطاعة الله a a torí akramakumullah kọ́ńkálukú wọ́n bira rẹ̀ léèrè sáwọn náà gbogbo ń dáǹsì à ń fi wá ẹ̀san lọ́dọ̀ ọlọ́ọ̀ni àbí lọ́dọ̀ èèyàn gbogbo eléyìí ó ń bùkátà nínú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni béèrè lọ́dọ̀ nípa nǹkan kan jihadi lọ́la ìjọra ga púpọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ arábìnrin ṣé bàbá àti ìyá rẹ̀ abẹ́nìkan nínú àwọn méjèèjì sọ́wà láyé bí arákùnrin wa ní bẹ́ẹ̀ ni àwọn méjèèjì gan lọ́wà láyé àwọn méjèèjì gan lọ́wà láyé ẹ wo bí nǹkan méjèèjì tó ṣe béèrè ń pa wọn ti ga tó arábìnrin tó wá ní bàbá àti ìyá rẹ̀ sẹ́nìkan náà àwọn méjèèjì wà láyé ó méjèèjì nìyẹn tọ́ba jẹ́ pọ́dọ̀ ọlọ́run lọ́ba ti ń wẹ̀sán fún tó sì béèrè ń parẹ́ àjẹ́ pé padà sọ́dọ̀ bàbá àtìyá rẹ̀ kò ṣe dáadáa sáwọn méjèèjì ọ̀rẹ́ sàn tọ́ba ké bẹ́ẹ̀ lànàbì ṣe ń dá kálukú lòun ìyàwó ní ọ̀lọ́ jihad àfàwọn tí bàbá màmá wọn bá ti kú àbẹ́ ẹ̀kọ́ rẹ̀ ha ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó lọ jihad bàbá àtìyá rẹ̀ ń bẹ láyé wọn àwọn ọmọ Ibn Umar kó kọ́ jihad bàbá àtìyá rẹ̀ ò tí kú ṣùgbọ́n ànábì ń sọ kálukú pẹ̀lú bí ṣe rẹ̀ ti ṣe rí ìwọ yìí níṣẹ́ lọ́ọ́ yẹ kọ́ lọ ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ipò tó wà ipò ẹni tí àwọn òbí rẹ̀ ń bùkátà rẹ̀ tọ́ba wa lọ jihad tọ́ba bẹ́ẹ̀ tó kú ìpọ́njú ìdààmú wàhálà tí ọba àwọn òbí rẹ̀ yọkọ̀ sísọ ó sì dáa púpọ̀ púpọ̀ kọ́ máa lọ sì tọ́jú àwọn òbí rẹ ní. bọ́lá ń bá kọ kúkẹ́mì rẹ ogun tó ń fi ń bẹ láyé láàyè lẹ́yìn ikú tiwọn. àjẹ́ pé nígbà náà o lè wá kópa nínú aljihad eléyìí jẹ́ tiẹ̀ nìkan wọ́n máa ń pè ní waqi'atu 'ayn la 'umuma lahu ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ séèyàn kán. àwa lè generalize ẹ lórí gbogbo yẹn kọ́ni ebi ti àdì nánu ẹnìkan wa tọrọ lọ́dọ̀ ànábì bàbá àti yàrá lórí ọlọ́ba jẹ́mọ́ síbẹ̀ yìí náà rí àárí àárí olódo nítorí pé ònìkan làǹábì sọ bẹ́ẹ̀ àtẹlómìn náà tọjọ́ àmọ́ tó gbogbo àlómà tó wá gbogbo àlómà làǹábì sọ bẹ́ẹ̀ fún kò ní sí jihadi níta sì gbọ́ nínú Islam pé jihadi ń bẹ títí ilé ìjẹba wọn ní fahallaka min walidayka ahadun hayy walidani ẹ̀rí pé bàbá ní jẹ́ wálé so ṣé bàbá méjì ní kálukú ní ni àbí báwo pété ẹnìkan bẹ láàyè náà àwọn bàbá rẹ méjèèjì ṣé bẹ́ẹ̀ sì túmọ̀ rẹ̀ mi ní yorùbá lẹ́wọ̀ rárá o nínú òbí wàhálì òbí wọ́n sọ fún bàbá pé wàhálì wọ́n sọ fún ìyá pé wàhálì dẹ pẹ̀lú ta nígbà tọ́rọ̀ wá di bàbá àtìyá wọn ní wàhálì dání wa wassayna al-insana biwalidayhi husna tó wàhálì dání wọ́n ní wọ́n pè bẹ́ẹ̀ tagiliba tagiliba yẹn ni kí wọ́n fún bàbá lọ́lá ní pípé lórí ìyá àmì tí wọ́n sọ pé wàá lè dání nítorí lérò ní kíni bàbá àtìyá sẹ́fẹ̀yìn tó máa ń tó tún wá bẹ́ẹ̀ náà lédè lárúbá bí kíni shamsani shamsani ètò tí ma ṣe aṣamsu wal qamar. oorun àti òṣùpá wọn sọ pé ṣàmùsáàni àpèjúwe mi kò sí kọ́ màrá ni o ṣàmùsáàni lẹ́yìn náà àpèjúwe mi náà zawujani àwọn lè sọ pé zawujani zawujun wa zawuja mhm. àpèjúwe mi náà ni umarani. عمراني يعني أبو بكر àti عمر sọ̀rọ̀ ẹ̀ máa ń sọ́nù léde lárúbáwá tọ́ ẹ àdìsí yẹn wá fi hàn wá wípé ààyè kásì dáadáa sáwọn òbí wa méjèèjì ó ga òbí méjèèjì ìwọ̀ tí wọ́n ní lórí wa ọkọ̀ jáǹtà lè fi rú láwọn ṣùgbọ́n ọmọ gbìyànjú yóò di wọn bó ṣe lágbára ma láti rí pọ́n ṣe dáadáa sáwọn òbí òun ó sì ṣe bẹ́ẹ̀ ẹni tí fi ń wá ìsàn lọ́dọ̀ ọlọ́run nítorí pé tó bá ń pè ní tó fẹ́ gbà lọ́dọ̀ òbí rẹ ló bá fi dáadáa tó ń ṣe sí wọn á sùn nítorí súnmọ́ òun náà ní ọ̀pọ̀lọpọ̀ tí bá ti ń ṣe dáadáa sóbì yóò padà dẹ́kun rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí tó máa ṣe dáadáa sí wọn ó ṣeéṣe káwọn ọmọ ṣe dáadáa padà lójú ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ tẹ́rọ rẹ̀ ò sì jinlẹ̀ òun lè máa wò yí pé ọlọ́sà paraku làwọn òbí o torí bó ń ṣe ń ṣe wọn lóore tó abáramú oore jẹ ni wọn wọn ò mú oore rárá ọwọ́ ọ̀gbà tí yàrá sì fi ṣoore fún wọn ni wọ́n mọ̀ èyí tí wọ́n ń jẹ lẹ́nu nìkan ni wọ́n dá mọ̀ wọ́n bá ti jẹ́ tán ó lò sí kankan fáwọn ni so àlòmíràn wọn á ti torí rẹ̀ yọ wọn kó ti àbádọ̀ wọn wọn gbọ́dọ̀ kọ àbádọ̀ bàbá àtìyá rẹ̀ yóò sì máa ṣe dáadáa sí wọn lọ sí láéláé dáadáa tọ́lọ̀ ní kó ṣe sí wọn tó bá jẹ́ pé nítorí dáadáa táwọn ṣe sí ọ ni àwọn ti síwájú ṣe dáadáa sí ọ ìwọ ló ń dúpẹ́ ìwọ ló ń dúpẹ́ nìyí torí ẹ̀ náà la ṣe sọ pé ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere ó túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé anishkurli wàlíwàlídàí shukurullah ó máa ń ṣẹlẹ̀ látàrí pé yàn ti sọlẹ shukurul wàlídàí ó máa ń ṣẹlẹ̀ rihima látàrí pé yàn ti dáadáa sí wọn fa anta hinama. تبر والديك إنما تشكرهما على ما قدما لك في صغرك gbà tí wọ́n ń ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì ó ń dúpẹ́ fún wọn ní lórí tí wọ́n ti ṣáájú ṣe sí ọ ní dáadáa láti ìgbà tó ti wà ń kékeré sáwọn abùkátà kan tó máa dúpẹ́ fún ọ ní ìsìn àbí wọ́n ló ń dúpẹ́ wọ́n ló ń dúpẹ́ tó a máa miscalculate wípé ẹ máa ṣe fún wọn ní wọn ní pẹ́ kọ́lá wọn àti kété lùtè wọ́n ni wọ́n ṣe sọ ìpè bàbá àti ìyá rẹ báwọn ó lójútì ó wo ìyá rẹ àti bàbá rẹ láwòkù ẹ sì mọ̀ pé nínú ẹ̀kọ́ tẹ̀sìn islam mú wa ó náà ní pé ẹ gbọ́dọ̀ máa wò yàn láwòyò débi pé wọ́n ní tó bá bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàhábà wọ́n ròyìn báwo lójú ànábì sallallahu alaihi wasallam ti rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ báwo lójú rẹ̀ ṣe rí tán torí pé wọ́n yẹ wò láwòyò ìwọ́n sì ti wò ìyá rẹ̀ bàbá rẹ̀ láwòyò pé ẹ fẹ́ fún wọn lówó gbàgbà wọ́n àti fètè lùtè torí di eléyìí ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín àwọn òbí òun ò bùkátà láti pé ṣé wọ́n ń dúpẹ́ àbí wọn ò dúpẹ́ ìwọ ló ń dúpẹ́ bó tilẹ̀ jẹ́ pé ní tó bá ṣe dáadáa sí ẹ san bẹ́ẹ̀ bá ní jẹ́bi san fún ẹ ṣàdúrà sẹ́yìn náà fi wò pé ẹ̀tún ti san wọ́n ń dúpẹ́ kó bí rẹ̀ lórí dáadáa tó ṣe sí ọ tó ń ti pé dáadáa náà lọ́ máa ń ṣe sí ọ ní ìsìn wọn náà tún lè dúpẹ́ fún kó máa ṣàdúrà fún lórí dáadáa tó ṣe sí ọ ìyẹn tó bá yẹ pé torí dáadáa tó fi ṣe sí ọ lẹ́sìn islam fi ní kó ṣe dáadáa sí wọn abala bẹ̀rẹ̀ abala kejì wọ́n ṣe dáadáa ká sí ọ tó ẹ kò lè tán wọn náà ní dáadáa bíbí tí wọ́n bí ọ gbàgbé pé wọ́n fọn lámàlàjẹ ó fi dàgbà gbàgbé pé ńgbà míì wọ́n máa rọ ọ lẹ́kọ̀ọ́ àní bíbí tí wọ́n bí ọ orí ńlá o lè san kò sí ní tó lè fi san torí ẹ̀ nígbà tí wọ́n bi anábì sọ̀rọ̀ bá àṣìlá inú kan sọ ma lè san òbí rẹ̀ lẹ́sàn-án ní àyàfi tó bá bá bàbá àbí ìyá ló kọ ẹrú tó wá ra àwọn tó bọ́kùn ẹrú ń kó lọ́rùn gbà náà lápè òbí nítorí eléyìí jẹ́ báwọn àdìsí tó tẹ̀lé léyìí. هنا توابكنا لا تدع عبد الله بن عمرو بن العاص لا تدع النبي صلى الله عليه وسلم قال ليس الواصل بالمكافئ ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها رواه البخاري النبي صلى الله عليه وسلم فيها وعن بي nítawà gbọ́ yí tá a rò pé náà ní dáadáa ṣíṣe pé kò sí dáadáa ṣíṣe ń bẹ̀. nítorí pé ìṣesí ọ̀pọ̀lọpọ̀ ni pé ẹni bá náwó ọ̀fẹ́ lèmi náà náwó ọ̀fẹ́ sí. Hmm. bẹ́ẹ̀ nìkan bólóúnjẹ rí mi tó bá fatúrò má fà ìjẹ́ má fi tẹ́ lọ́rùn. gbogbo àwọn rọ́bìṣì ń lẹ́lòmíì náà fi síwájú. ike tó o bá ti lọ́gbà. So if you don't give, you don't take islam fi hàn wá pé kò rí bẹ́ẹ̀ alábìnrin lẹ́yìn sẹ́lùwọ́ sínú bí mú káfẹ́ kìí ṣẹni tí ń sokun ẹbí pọ̀ lẹ́ni tí máa ṣe dáadáa sẹ́ni tó bá ṣe dáadáa sí nínú mọ̀lẹ́bí rẹ̀ ẹni tí ń fi dáadáa san dáadáa sẹ́nìkan ṣe sí nínú mọ̀lẹ́bí rẹ̀ kọ́ là ń pè lólùsokun ẹbí pọ̀ torí pé lẹ́yìn tẹ́lẹ̀ náà kọ́ bá àmọ́ jẹ́ mọ̀lẹ́bí rẹ hal jazaa'ul ihsani illa al ihsan ẹnìkan ò ní ṣe dáadáa sí yàn àfi kéèyàn náà ọmọ wa bí ó ṣe ṣe dáadáa sí tòtò bá jẹ́ pé mọ̀lẹ́bí rẹ tọ́lọ̀ ní kẹ́ sunkún ẹbí pẹ̀ pẹ̀lú rẹ iná wa ni àwọn máa fi dáadáa san dáadáa fún kí làwọn á fi san fárá dáadáa náà ló fi san dáadáa eléyìí nǹkan ni wọ́n ń pè lẹ́ni tí ń so okùn ẹbí pọ̀. ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها ẹni tí ń sokùn ẹbí pọ̀ lẹ́nu tó ṣe pé tókùn ẹbí bá já òun so tókùn ẹbí bá já yóò so yẹn ni pé òun lẹni tó ṣe pé ńgbà tí màlẹ́bí bá kọ̀yìn sí òun ọ̀kọ̀jú sí wọn ìgbà tí màlẹ́bí bá yàn lódì òun ọba òdì ń jẹ́ ìgbà tí wọn fẹ́ gbóhùn rẹ̀ yóò mú wọn gbóhùn rẹ̀ ìgbà táwọn ń ṣe aburú sí wọn mà ṣe dáadáa sí wọn wọn ń léjò sí wọn ń lékú sí wọn mà lé àlàáfíà sí wọn eléyìí ni wọn ń pè ní ẹni tí ń sokùn ẹbí pọ̀ kéésì wọn dá bi léèrè pé àwọn àbúrò rẹ̀ ó tó gbòòtò ti pè wọn ká ẹ ah nígbà nìkan bá ti pè mí ò rẹ nìkan o. eléyìí àmọ́ àbúrò mi tó wà ní wọ́n ti tó wà mọ́kúrúdí mọ́kúrú oníjẹta ó pè mí jẹta hmm, tó pè mí jẹta èmi náà pè lánàá ẹ̀rí nǹkan mẹ́wọ́ <laughs> àmọ́ àwọn tí ó pè mí mi ọ̀rẹ́ nìkan sẹ́ni tí ń sokun ẹbí pọ̀ mi eléyìí ń sokun ẹbí pọ̀ àwọn àbúrò bàbá yín àwọn ya yín bí bàbá bá kú bí bàbá kú bàbá mi sẹ́ǹsì ń pè wọ́n sẹ́ ń bá wọn sọ̀rọ̀ ẹ̀ àwọn eléyìí àwọn ọmọ wọn nìkan wọ́n bá ma kọ́dà àwọn òfin kò wá rí lẹ́yìn bàbá ti kú bí a ti kú tá a ti jọ sọ̀rọ̀ tá a túká ó ti lé lọ́dún mẹ́wàá ní ìjẹ́ ọ̀rẹ́ nìkan à ẹ̀rẹ́ nípa ọ wọ́n ó ọkọ̀ ọ̀kọ́ wá sí kòkọ́ lọ bẹ̀ wọ́n wò ìyẹn ni pé máa tira rẹ bọ̀ wọ́n lọ́rùn tó ń ọmọ agbèrè rẹ lọ bá wọn tó ti fi wọn tilẹ̀ fún wọn gbáńgbáń ọmọ anáwó ọ̀fẹ́ sí wọn tó ti pa wọn fàdúrò ẹni tí ń sokùn ẹbí pọ̀ ni ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àgọ́ ní máa jọ ọ́ àgọ́ burúkú tí ọ̀dà kan mà ní máa jọ torí pé àwọn ẹni tí orí wọn ọba pé wọ́n máa wò bẹ́ẹ̀ bọ́dé lẹ́yìn ìdílé pọ̀ yọ máa pè ní lẹ́mẹ̀wá <laughs> ó lè gbé ó lè gbé báàgì kó ló ń bọ̀ wá kẹ́tù abẹ́rẹ́ rí kan bẹ́ẹ̀ mọ̀ pé tọ́wọ́ àlọ́dọ̀ ọlọ́run ń wá so lẹ́nu kan wà ní ẹ̀ ń wá ní fún lówó ni ó wọ́n ti ẹ̀ níṣẹ́ rẹ̀ ti dàrú ẹgbọ́rọ̀ iṣẹ́ rẹ̀ dàrú lọ́wọ́ ọkọ̀ látòdìdí ọ̀yọ́ ó dé kẹ́fì àmọ́ṣẹ́ rẹ̀ ti dàrú bá sẹ́yìn lẹ́sàn-án ọkọ̀ rẹ̀ ni ó sì tún ti mówó ọkọ̀ lọ́wọ́ ó tún mówó tó tówó lọ́wọ́ pé àìbá àmà bóun ọ̀bá rí yín owó tó wọn fi gba ilé àlejò ẹ dákun kí ló tó lórí di ẹlẹ́yìí yá ayọ̀ lẹ́yìn iná amúnú jìtẹ́ni bó kẹfì rọmìnà wọn ẹnà bàbà wọn ní ẹsẹ wọn lè tẹ̀jẹ̀ sẹ́sù ẹ jìnnà sábà dídá lọ́rápá kan àbá dídá ẹsẹ̀ ni ẹ má mọ̀ tọkùnkùn ẹnikẹ́ni tó wáyé wá ẹgbà tọwọ́ tẹsẹ̀ dénú yóò dùn mọ̀lẹ́bí náà ni kò sí mọ̀lẹ́bí kan tó kéré wàláhì kò sí mọ̀lẹ́bí kan tó kéré ẹ lè pé inú bàánújẹ́ ni mọ̀lẹ́bí yìí ń bá yín tọrọ atúra ká sí ẹ mẹjọ mà torí òun lè rò pé òun lè ń bara jẹ sí òun lè rò pé rírí tẹ ẹrú ni òdùn máa yín so ẹ mẹjọ mà torí kálukú ní nǹkan tí ń bá yín ẹ ṣe dáadáa sí i ẹgbà tọwọ́ tẹsẹ̀ ẹdínú ló dùn ẹ fi si lọ́kàn ntí ó tún jẹ́ kó máa wá yín jọ mi ẹ má bàa lọ́kàn jẹ́ débi tí wọ́n máa kọ́ láyé mi ọlọ́mọ tó jẹ́ rìn tí wọ́n fi lọ́ọ́ bá a mọ́ sẹ́mi pé báwọn míì ti wà mí kò yẹ kẹ́ ẹ sí bẹ́ẹ̀ torí ẹ eléyìí fi hàn wá pé ẹni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sínú mọ̀lẹ́bí kọ́ ni wọ́n ń pè lẹ́ni tí ń sokùn ẹbí pọ̀ ṣùgbọ́n ẹni tí ń sokùn ẹbí pọ̀ òun lẹni tó ṣe pé ńgbà tó kun ẹbí bá já òun so wọ́n sọ pé kò sí ètò kéré nínú mọ̀lẹ́bí bẹ́ẹ̀ ni lápẹjù ẹni sùn ìwọ nísìn ọmọ àwọn ọmọ ìyá rẹ ọmọ bàbá rẹ tí bàbá yẹn jọ bí gbogbo bíkíbi tó bá sì rí wọn àbẹ bá pàdé ọmọ pé nǹkan kan náà jọ nìyí tọ ọmọ kan wá bọ̀ wò rírí láyé wọ́n á sọ pé ọmọ yín náà lòun á sọ pé ah kọ́ màmí ó ṣàlàyé bó ń ṣe jọ màmí o wọ́n á ní síbẹ̀ máa àbúrò yín Abdulsalam bẹ́ẹ̀ ni mo mọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ Abdulsalam lò ah mo rò pé ẹ rí báwo wọ́n ó wà á ní pé láti bójútó <laughs> dáadé ọmọ ọmọ ọmọ Abdulsalam lò so ẹ pé marhaba ọmọ ọmọ ọmọ ọmọ mi káàbọ̀ ẹ dákun ẹ sí inú lẹ́yìn fún ọmọ kọ́ ọmọ lọ fẹ̀yìntì kó sinmi fẹ́ lọ síbi kankan bọ̀ èmi pẹ̀lú rẹ̀ ká tó wá gbádùn ọ̀rọ̀ láàrin ara wa ah ọmọ nǹkan ọmọ ọgbà ah, bàbá rere mọ wá bá ṣé ẹ eh, ọmọ Abdulsalam Abdulsalam ga àdúgbò rẹ̀ tójó wọ́n á lọ mọ ọmọ ọmọ Abdulsalam bàbá pé tó kó mẹ́ o ẹ mọ̀ kẹ́ ti jákọ̀ ẹ̀bí lágbàdàn kò sí mọ̀lẹ́bí tó kéré tẹ́yìn bá sì ń fẹ́ dáadáa láyé yìí tẹ́tún fẹ́ dáadáa lálùkìyàmù ẹ túraká sáwọn mọ̀lẹ́bí yín kí ẹ sọwọ́ nìkan là á fi túraká fa mọ̀lẹ́bí tó rí rẹ̀ ọba pé ní ọmọ òfin kíni wọn jẹ́ kọ́bọ̀ tó ní kọ́ jẹun lówó náà ìyẹn ni pé wọn gba kọ́bọ̀ rí lọ́wọ́ rẹ̀ so ọwọ́ kárí ni káfọ́ yàyà pàdé ẹni ìdùnnú àti ìtújúká ẹlòmíì ò ní gbàgbé rẹ̀ láéláé ní rere ní rere ní ọmọ sọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin ò sì mà bóun ó sì pàdé ọmọ ẹ̀yìn kan ẹni wá wà ń kó ẹni tó ṣe pé ọ̀dọ̀ rẹ̀ lọ́mọ ẹ̀yìn ti lè rọ́nà lọ fún nǹkan tí ń bá ń wá tí ọmọ pé nǹkan kan náà làwọn gbàtí wọn ń béèrè pé òun lọmọ lágbájá lágbájá ìwọ àbí bàbá tí wọ́n wà ní Abẹ́òkúta ibẹ̀ ni ó ní bàbá tí wọ́n wà ní Abẹ́òkúta àwọn ni bàbá rẹ̀ tí àwọn ni bàbá ń ga ṣé ìwọ mọ bàbá tí wọ́n wà ní Kòròdú bàbá èwo lọ́wọ́ à ń Kòròdú bàbá alágbájá pé bàbá alágbájá yẹn ẹ̀gbọ́n dáàdì mi ni wọ́n à sọmọ kí ẹ̀gbọ́n dáàdì rẹ tó ń sọ yẹn bàbá kí ni wọ́n ń pè wọ́n ó ní bàbá alágbájá sọmọ kí lágbájá tí wọ́n fi ń pe ẹ̀gbọ́n dáàdì rẹ yẹn olóbìèmí bọ̀dá ni pè yín ni àbá kúrò wọ́n bá dì mára wọn látàrí líǹkì yẹn gbogbo wàhálà tẹ́lẹ̀ yìí ọba kojú lọ́lọ́run bá sọ dìrọ̀ torí di eléyìí báyìí ẹ má fojú di ẹnikẹ́ni nínú mọ̀lẹ́bí ẹ sì má kọ̀yìn ẹnikẹ́ni kéré nínú mọ̀lẹ́bí nítorí pé mọ̀lẹ́bí nìwọ ìwọ ni mọ̀lẹ́bí gbóngbòngbò onísàlàyé máa wà nù mọ̀lẹ́bí kọ̀ọ̀kan bóyá tí nǹkan lé ayé dálẹ̀ àbí táwọn màmá màmá màmá màmá màmá tí wọ́n dálẹ̀ ẹ̀ka àwọn obìnrin tí wọ́n èrò tí wọ́n dàbí táwọn ọkùnrin wọ́n lè dá pitínálẹ̀ tí wọ́n dá gbogbo lérò ẹ má ti torí pé màmá ọ̀tọ̀ọ̀tọ̀ ní kẹ́ dá lérò kẹ́ báyé jẹ́ àwọn obìnrin burú bàjẹ́ ọkùnrin náà ló ti kápá wọn kó tó kú níṣẹ́ tí wọ́n bá ń tanra rẹ dànù wọ́n fẹ́ máa kóbìnjọ fẹ́ máa kóbìnjọ lórúkọ pọ́n kóbìnjọ àmórìrì ò pé lọ síbi bó ṣe tolé torobìnrin burú bàjẹ́ oníkálukú pẹ̀lú ọmọ rẹ̀ ni kingdom kálukú pẹ̀lú ọmọ rẹ̀ kingdom kálukú pẹ̀lú ọmọ rẹ̀ kingdom wọ́n wá sọ àwọn kingdoms yẹn dọ̀tá ara wọn gbogbo ọmọ mọ́ àwòkọ́ ẹ̀jẹ̀ bàbá yẹn òun náà sọ pé òun náà lọ́ba yẹn nǹkan ti dàrú látòjú rẹ̀ so irú ideology yẹn tó bá ṣẹ́kù lẹ́yìn ikú rẹ̀ ẹ dákun ẹ gbàgbé àsopọ̀ ẹbí pọ̀ àsopọ̀ ẹbí pọ̀ nù fámìlì lè so ká máa bára wa níbàṣe pé ìyàwó ọ̀jẹ̀ nǹkan kan náà yàn èrò tó kúrú bàjẹ́ èyí bàbá wa kankan náà nítorí tí a bá ti bẹ̀rẹ̀ láti sáìkù kékeré yìí tẹ́fà gbọ́ tí táìpù àwọn ọmọ ọmọ ńkọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ńkọ́ fámìlì kan náà dọ̀tà ni tùrẹ̀ la sọ pé èrò orí obìnrin ọ̀tọ̀ má fi èrò orí obìnrin tó lé rẹ̀ èrò orí ọkùnrin ní kò fi tó lé rẹ̀ jẹ́ kí àwọn ọmọ orogún kún ọmọ ara wọn lọ́kàn náà. ah àwọn ẹlòmíì rí lé wọn tó wàláhì tàláhì débi pé ẹ máa wádìí tanìyá àwọn eléyìí tanìyá àwọn eléyìí wọ́n fi hàn yín pé fìtínà lẹ wá ẹ̀yin gan lẹ fẹ́ dalẹ àwọn rú àwọn ọmọ àtàwọn ìyá àwọn gẹrẹ láti dọkan náà tí ọmọ eléyìí tó bá ní nǹkan kan tó pè fákìyèsí ọ̀dọ̀ ìyá mi tí èsì ìyá rẹ̀ ní ọ̀lọ́ tí wọ́n bá yanjú ẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pàgbọ́n tọ́ náà ni ọmọ tiwọn náà ti ní nǹkan kan ti ń pè fákìrì ọ̀dọ̀ ìyá mi tètè ya rẹ̀ ní ọ̀lọ̀ gbogbo ó sì máa yanjú tó bá tètè wádọ̀ ìyá rẹ̀ tó fi gansa pé lọ́ba ìyá rẹ̀ lágbájá kò sí ń tọ́da tó bẹ́ẹ̀ lẹ́wàá rí ti gbogbo àwọn ọmọ yẹn tí wọ́n dìde pẹ̀lú ìfẹ́ àwọn ìyá yẹn àwọn náà tún jẹ́ sábà bíi kí mọ̀lẹ́bí yẹn kó dìpọ̀ wọn ò ní jẹ́ sábà bíi kí mọ̀lẹ́bí ó túká tó bá ti lè tolé rẹ dáadáa rọra dúró ní dáńfò rẹ o nítorí wọn gbà lérò pẹ̀lú dáńfò rẹ pé fẹ́yàwó kan kò sinmi o torí pẹ̀lú mi ọkàn lọ dáwọ́lé wàhálà tí ò nítumà àwọn ọmọ wa dọ̀tà ó lè jẹ́ pé ilé ojúlé mẹ́fà bàbá ń sílẹ̀ ọlọ́run tí wọ́n á ràn lọ́wọ́ ọ̀fọ̀ ọmọ méjìlá ayé gbọ́dọ̀ ẹ̀ tẹ̀ pin ìyàwó mẹ́rin ọmọ méjìlá ilé ojúlé mẹ́fà ìfẹ́ òtún á sí àwọn kan máa sọ pé á pín ni àwọn kan sọ kí la fẹ́ pín ọ̀dà kí wọ́n bá wa pín nílànà sẹ́ríà ọ̀dà pín nílànà sẹ́ríà àwa rí i pé ẹnìkan lẹ́tọ̀ọ́ sí ìdá kan nínú mẹ́jọ yàrá kan. <laughs> so bó ẹ bá bíríkìlìyà ẹ bá wa fi blọọkù ti màkéètì ìdáka nínú mẹ́jọ yàrá ni ẹ mọ̀ pé ó pè fún fẹ́ kálí bá rírun kẹ̀ ìpín á tiẹ̀ fi ẹnu wọn fi kò sórí pé òkè ilé yìí báyìí ìjà tà ní mọ́tò pé ìdáka nínú mẹ́jọ yàrá kan lè ní òní iye tí ìdáka nínú mẹ́jọ yàrá kan ọba jẹ́ bá a bá tà ní ẹ̀kọ́ fún mi ọlọ́run fà lùbáríkà tí ọba ti fẹ̀ wàhálà ìnírí lè ń ta ìsìn ní rí ẹlòmíì ọ̀sọ̀ pé ẹ̀ta bá mi a kò sólù àì àfẹ́tí ọ̀bà kú. ẹnì kan sọ pé à nínú àsọtẹ́lẹ̀ bàbá náà ni pé ẹ má wo wọ́n mọ̀ nǹkan eléyìí bọ́ba jẹ́ pé títà náà ni ọba gbà tí ọba kárí yẹn ta ntí kálukú bá gbọ́ ọlọ́wọ́ bá fàgbárùkà sí pépé njó bàbá bá sọ̀rọ̀ eléyìí àbí àlọ́ wà á fìyà rẹ̀ ń pa fúnra yín. lẹ́yìn <laughs> bá máa rí pé ọ̀rọ̀ bá máa takora wọn orí ẹ̀ agbárí ọkùnrin tí fi tolé láì jẹ́ kó fi ti ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ tó bímọ fún ṣe lẹ́ni tí ó bá ti fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin ńlọ́gbọ́dọ̀ fi tolé rẹ̀ tí lè fi dàrú àmọ́ tó bá yẹ pé ọpọlọ rẹ ti slack o lè dèrò tiẹ̀ pamọ́ àfi ń táwọn ìyàwó rẹ tí wọ́n bá ń là lé ọ lọ́wọ́ ó bẹ́tà kó dúró dáńfó tọ́lẹ́ lómi ọpọlọ rẹ ti lẹ ní ọ̀hún alọ́fẹ́ àwọn kejì kọ̀ǹtúrò àtẹ́rì òórìn lẹ̀ má sẹ́wọ̀n pípa kan bẹ tó ẹgbẹ́ tó ọba tó ọba pàṣẹ nu ilé rẹ ọmọ tó ramúramù níbí kìíní ah wọn ní kí ẹnìkan lọ pa mi sínú bọ́kẹ́ kálukú ọmọ sáré mi tó tí wàá di kẹjẹkẹjẹ pé ẹnìkan bá ń pa mí bọ́kẹ́tì <laughs> ẹnìkan bá ń pa mí bọ́kẹ́tì ó máa ń bàbá lọ́rọ̀ bọ́kẹ́tì bá kàn ní ọ̀rọ̀ tí ń bẹ lẹ ọ wa lọ fẹ́ yàwó gbà lọ yàwó di kejì gbà ilé rí orin dì ìgbà tẹnu rẹ ràn lẹ tó lè tó kó tó kàná ló lè máa dábàá eléyìí torí ẹ ká gbìyànjú láti máa ṣe dáadáa sí gbogbo mọ̀lẹ́bí wa ká sì má sọ pé ẹni tó bá ṣe dáadáa sí yín nìkan lẹ́ ṣe dáadáa sí ẹ̀yin nípele tẹ́ wà àtẹnitẹ ẹjọ wà ń pèlè kan náà tí ẹ bá ti gbọ́ra yín yé ẹ ti kó bá àwọn ẹni tí ń bọ̀ lábẹ́ yín sòbí mọ̀lẹ́bí yín ó sì máa fọ́nù àmọ́ tí ẹ̀yin bá ti lè dá síra yín bí mọ̀lẹ́bí yín ó sì máa tònù kódà ẹ máa ṣe dáadáa sí àwọn ọmọ bàbá yín àwọn ọmọ ìyá yín débi pé gbàtẹ́ ń lọ ẹ ọmọ yín lẹ́yìn ọmọ yín wá ń sọ́ọ́dì bóòlù ẹ̀yìn àti bírọ́dà yín yẹn sísá yẹn lẹ́sìn jọ ṣe inú mọ́ àwọn pé káàd àárín àwọn bàbá àwọn yìí ti dà jù ẹ wá ń bọ̀ ọmọ yìí wá ń bí pé bàbá ẹni tá a lọ bá yẹn bó lọ jẹ sí iná rí bọ́dà mi nìyẹn bọ́dà yín kí ni bóòlù ẹ ti jẹ́ bọ́dà ṣé bàbá yín kan náà màmá yín kan ní rárá bàbá wa kan náà ni ah! lẹ́sìn fẹ́ràn ara yín tó báyìí bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé wọ́n sábà fẹ́ràn ara wọn ní yorùbá lẹ́wọ̀ àfi tí wọ́n bá jọ jẹ́ màmá kan náà bàbá kan náà torí àwọn màmá yẹn ó ti rọ poison sọ́mọ lórí ẹ̀yin náà máa gbọ́ àwọn èdè burúkú ọba kan rẹ ni o kí ni jọba kan ọmọ bàbá rẹ ni ṣé sábà ni ọmọ bàbá rẹ ni àti ọba kan rẹ ni èwo ló clear ẹ máa wò wò á. Ah wọ́n sọ pé ọmọ bàbá rẹ ni wọ́n mọ̀ pé ọmọ bàbá mi má bọ̀dá rẹ ọmọ dáàdì ọba kan rẹ ni dín gan ó mú fura dáàdì ọmọ orogún ẹgbẹ́ orogún orogún ọmọ ìyàwó bàbá rẹ tá a jọ jẹ́ ìyàwó lọ́dọ̀ bàbá rẹ ó clear àbí ó clear orogún orogún gan lédè Yorùbá fẹ́ à ilé orogún ilé ogun tó gbogbo àwọn nǹkan yẹn yóò máa kúnra yẹlẹyẹlẹ ni ẹjẹ máa sọ èdè ọmọ ẹsìn tó clear ọmọ bàbá rẹ ni ọmọ ẹni tẹ̀mí pẹ̀lú rẹ jọjẹ́ ìyàwó bàbá rẹ ni ọmọ pé yẹ ọmọ ìyá mi so because a ti lo àwọn eléyìí náà ní ìsìnkú kò já nílọsíwájú ọgbà kan rẹ ni orogún rẹ ni ọmọ orogún ẹ sọmọ orogún lọ́wọ́ àlọ́ máa bá sọ̀rọ̀ nígbà táwọn ẹgbẹ́ rẹ ń bẹ lọ lọ́mọ màtí abíó lórí ikú ọmọ abẹ́rẹ́ rí kámẹ́ ìyá àlùfà nígbà táwọn àbúrò rẹ ẹgbẹ́ tiẹ̀ ń bẹ́lẹ̀ kò sínà fún wa lọ ọkọ ọmọ orogún á àwùjọ bí là yóò bá lẹ̀ fún nǹkan kan náà làwọn ọmọ ìyá lọ́kẹ̀jọ́ tọ́tọ̀ ẹ kíni ha tòǹtòrí di eléyìí àwọn mẹńtálítì yorùbá wàláhì aburú pọ̀ nù àwọn nǹkan mi kò sì jẹ́ kí fìọ́ wà ẹ rí ọmọ bàbá kan náà pàdé wọ́n sì máa ṣèṣe ọ̀tá kódà wọn lè máa lérí síra wọn torí táwọn màmá wọn nípa obìnrin kí ni wọn máa bára wọn ṣe tẹ́lẹ̀ wọn máa bára wọn jà náà nì kódà àwọn obìnrin kan máa sọ pé kí ló ti àwọn obìnrin táwọn ọ̀rẹ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa ń tó ṣe àwọn ọkùnrin tí wọ́n kọ́ masha allah la quwwata illa billah táwọn ọkùnrin bá pàdé ara wọn máa rẹ́rìn àbí wọ́n rẹ́rìn táwọn obìnrin bá pàdé ara wọn máa mọ́tò táyì níbí yìí káyán. torí di eléyìí ẹ gbìyànjú ẹ gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí tó fọ́ lónìí àwọn obìnrin àwọn ni máa ń gbin ọ̀tẹ̀ táwọn ọmọ wọn nú tí wọ́n fi máa bá àwọn ọmọ bàbá wọn tè kálukọ́ ọmọ rẹ̀ fi àzùká ah, nígbà tí ìyá rẹ̀ kò kúkú fẹ́ kárẹ́ ojú ọ̀tá ló gbé wọlé bàbá mi láti gba bàbá mi ti fẹ́ ọmọ ọmọ ọmọ ìyáálé mi àwọn ọmọ ìyàwó náà sọ pé kí ni ìyá wọn fẹ́ rí ìyá wa bó ṣe rí tí àwa dẹ́ta ìdé báyìí ọ̀ńdógún lẹ́ni ó lé ọ̀nà ní òlé <laughs> gbogbo nǹkan yẹn wá bí ọ̀tá àwọn anífẹ́ ríra wa kò yẹ bẹ́ẹ̀ jàmá kò yẹ bẹ́ẹ̀ mùsùlùmí làwọn hadithi tí a wí láti fi kágbá lónìí náà ni hadithi ya wa aisha radiyallahu anha qalat qala rasulillah sallallahu alayhi wa sallam aisha alanabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé الرحم معلقة بالعرش تقول àpò bí àpò ó sọ̀rọ̀ sí ara àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ọba wa kò fi bẹ́ẹ̀ lẹ̀ ọ̀gá má bẹ̀ taqul ntí máa sọ ni ní gbogbo gbà taqul fi'lu al-mudari' wa fi'lu al-mudari' yufidu al-istimrar wọ́n fi hàn pé ń sọ ọ ni pé man wasalani wasalahu Allah wa man qata'ani qata'ahu Allah ẹnikẹ́ni wọn bá so mí pọ̀ ọlọ́run ọba ò ní jà ẹnikẹ́ni tó bá sì jà mí jíjà ní kọ́lọ̀ wọn jà ọ̀nà ṣé àdúrà lélẹ́yìí ni tálákọ̀ọ́kọ́ ẹnikẹ́ni tó bá so mí pọ̀ ọlọ́run ò ní jà sádùn àlélẹ́yìn àgbẹ̀pẹ̀ tọ̀ ẹnikẹ́ni wọn bá sì jà mí kọ́lọ̀ wọn jà ọ̀nà sádùá nù àbí pè tọ àdúrà dàpọ̀ mí pè mẹ́ èwo ni wọ́n mú bẹ̀ wọ́n ní kó o mú choice rẹ̀ ń bì yìí àpò bí kẹ́bà ṣe ṣàlàyé nínú adabul mufrad ẹ̀dá kan náà ẹ̀dá tọ́lọ̀ ń dání kò sì sẹ́dá tọ́lọ̀ ń fẹ́ fún lọ́rọ̀ sọ tí ò lè sọ̀rọ̀ ọwọ́ sọ̀rọ̀ ẹsẹ̀ ọ orí ọ sọ̀rọ̀ ìpàkọ́ ikùn ọ àbí ọ sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni ọ sọ̀rọ̀ tó bá di jọ́ gbẹ̀ndà yá mi. àwọn èèyàn tó larọ́ mọ́ aṣọ pé kí ló dé tẹ̀ ń wa lórí ẹgbẹ́ kó bá wa bó bá di ìyà gbogbo wa náà lájọ jẹ́ àwa náà kọ́ ọlọ́run tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ló fún àná lọ́rọ̀ sọ torí rẹ̀ kí ẹnìkan máa sọ pé amajaz lélẹ̀ yẹn wípé wọ́n fi nǹkan tì sára nǹkan kó ṣe ní nǹkan tí ò ṣe. wípé àpòbí ni wọ́n sọ̀rọ̀ bó la àpòbí ti fẹ́ sọ̀rọ̀ sọ lẹ́nu <laughs> kò sí lẹ́nu kò sí lẹ́nu lẹ́yìn àti sọ pé ìsìára màkìníyà kan ni pé wọ́n fi àpòbí wọ́n fi jọ̀yàn. وحذف المشبه به وهو الإنسان ورمز إليه بشيء من لوازمه وهو تقول على سبيل الاستعارة المكنية تقول لهم يعني لما ولا صباي سؤال النبي صلى الله عليه وسلم سأقول أكو في صرع أكو في صرع أبي أصرع أصرع قالوا كو سمي وكفى الله المؤمنين القتال سؤالي جابوا تسجنبهم ẹjẹ kó ní kálukú wa ká kíyè sára ibi tó ń ti ń ba okùn ẹbí rẹ jẹ tó o ti fẹ́ já lọ́túnṣe o má jẹ́ ọjà gbọ́wọ́ rẹ má sì jẹ́ ọjà gbọ́wọ́ ẹlòmíì ẹ gbìyànjú ẹ só nítorí bá méjì pọ̀ torí dáadáa ti yín náà ni ẹni tó bá sokùn ẹbí pọ̀ ọlọ́run ò ní jẹ́ kó náà já ẹnikẹ́ni tó bá sì já kùn ẹbí ọlọ́run ó jẹ́ kó náà já dànù kọ́ ọ má bàa wá já dànù ọgbọ́dọ̀ sokùn ẹbí rẹ̀ pọ̀ abẹ́lẹ́ wọn bẹ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ eléyìí tó ga jù ó sì wá lọ́kàn nínú ẹni tí ó máa ṣe dáadáa sáwọn òbí wa ó sì wá lọ́kàn nínú ẹni tí ó máa sokùn ẹbí wa pọ̀ ọlọ́run má jẹ́ kí okùn ẹbí ọ̀tọ̀ wọ̀ wá já subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk náà. wọ́n pè jẹ́ ìgbàlá ìwà kí ara ni pé lábẹ́ òfin ọlọ́run Islam sọ pé téèyàn bá fẹ́ yáwó èèyàn fẹ́ gba nǹkan láwìn èèyàn lè fi nǹkan dúró ní tí ó fi dúró yẹn náà ní nǹkan tí ó fi dógò wọ́n ń pè ní arahan tó bá wá gba arahan lọ́dọ̀ èèyàn lórí pé gbèsè tó jẹ tó o bá san wàá gba tó fi dógò padà gẹ́gẹ́ bó ti ṣe gbé wá tó o bá san toró náà ni wọ́n fi fi olówó lọ́kàn balẹ̀ kówó rẹ̀ ò ní gbé tó o bá san àbọ̀ sádébì kan ò rí san má ní fi dógò yẹn o ní wọ́n dìyelé kẹ́ni tó bá fẹ́ rà so àwọn wàá rà tá a bá rà ẹni ọjẹ lówó mowó tiẹ̀ tó kù wọ́n kó ìtọ́ba sẹ́kù nínú owó tí wọ́n ta nǹkan yẹn wọ́n kó chẹ́ńjì rẹ̀ padà fún ẹ̀sìn Islam fara mi lẹ́yìn ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó jẹ lówó ọjọ́ kan nínú àwọn ilé iṣẹ́ tó yẹ pé ìṣe wọn nírú ilé iṣẹ́ bẹ́ẹ̀ ó dá lórí èlé wọ́n wá fẹ́ lu ntó fi dógò yẹn ní gbàǹjo sọ́tọ̀ kẹ́nìkan rárú nǹkan bẹ́ẹ̀ nítorí pé tí wọ́n sábà ṣẹlẹ̀ láwùjọ tí wọ́n á ń bí onígbèrú nǹkan tí wọ́n gbà lọ́dọ̀ ẹni Tí ó fi nǹkan yẹn dógò wọn á máa fẹ́ lù ń gbàǹjo tí wọ́n ta ní pọ́ọ́kú lówó ẹ̀ ní bí àpèjúwe tó bá jẹ́lé tó bá jẹ́lẹ̀ tó yẹ pé owó rẹ̀ lè tó bíi ọgọ́rùn-ún iye gbèsè tó sì kù sani tó jẹ owó tó fi nǹkan yẹn dógò tó ṣẹ́kù lórí rẹ̀ òun náà ní ọgbọ̀n mílíọ̀n ilé sì wọ́ ti bí ọgọ́rùn-ún mílíọ̀n so àwọn lè sọ pé ìgbàsẹ́kọ̀gbọ̀n mílíọ̀n làwọn fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ so ọgbọ̀n mílíọ̀n náà làwọn tà so wọ́n tà lọ́nà tó ń tí wọ́n fi ṣòfò ìgbà míì wọ́n máa fi hàn lójú ayé pé iye táwọn tà nù ṣùgbọ́n ní pàápàá ó lè mílíọ̀n wọ́n gbà ó lè mílíọ̀n ni wọ́n lọ́nà tí wọ́n fi jẹ èyí tó lé lórí rẹ̀ pé owó táwọn làwọn fẹ́ gbà làwọn fi tà àti bá àti bí wọn ò bá tà níye tí ó yẹ kí wọ́n tà wọn ò bá tà kéré sí iye tó yẹ kí wọ́n tà nítorí yẹ tó bá ti jẹ́ pé lé iṣẹ́ rìbá ńlọ́ba fẹ́ ta ẹjọ́ ọlọ́jà nígbàǹjo bẹ́ẹ̀ láti fi mú owó tiẹ̀ tó ṣẹ́kù tí ó gbà lọ́dọ̀ rẹ̀ bí gbèsè nítorí dájú ni pé kí mùsùlùmí gidi ọmọ rà nítorí pé ọlọ́ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. bẹ́ẹ̀ náà ni irú ọjà tí àwọn custom tí wọ́n gbà lọ́dọ̀ àwọn èèyàn tó yẹ pé kí ọjà yẹn tó wọnú lù àwọn custom yẹn gbowó lọ́wọ́ wọn láwọn owó gegege tó bá tún wọnú lù tán wọ́n á tún wá já àwọn warehouses wọn wọ́n á tún kó àwọn ọjà yẹn ló kọ pé àwọn fẹ́ jíṣẹ́ fúnjọba pé àwọn ń ṣiṣẹ́ bí iṣẹ́ wọn ò sì ní sọ mọ́ ẹni tí wọ́n sọ fúnjọba náà pé àwọn ń gbẹ̀gúnjẹ lẹ́gúnjẹ gidi àwọn ọjà tó bá wá gbà yẹn bíi mọ́tò bíi ráìsì àwọn aṣọ bọ́sípọ̀rọ̀kọ yẹ̀wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á sọ pé àwọn fẹ́ lù ú gbàǹjo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ṣe pé ọ̀dájú burúkú ni wọ́n àwọn máa ṣe ńbárí ńbára arú ọjà bẹ́ẹ̀ wọ́n máa sáré sí i pé à mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ra kinní kan ìwọ náà fira rẹ sípò ẹni tí wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ tó bá yẹ kó di àti náà ni wọ́n lù ń gbàǹjo bẹ́ẹ̀ sínú rẹ̀ ó dùn ilé ìjẹ́bù sì jẹ́ náà. èèyàn ti fi lé háyà àbí ṣọ́ọ̀bù tó lè gbà padà lọ́dọ̀ ẹni tó fi háyà fún nígbà tó náà fẹ́ lò ẹ yóò dé kún lówó wọn tán yóò dé kún lówó wọn tán kó tó di pọ́ gbà yóò sọ fún wọn pé tó bá ti lówó tán lọ́tẹ̀ yìí o àní gbowó míì pé ká ẹ fi máa bẹ́nu léyìí lọ́mọ́ lọ́wọ́ yín o tó ráwọn náà fẹ́ lò sòkè wá ṣe pé láàrin ọ̀nà lọ́kàn ti gbà lọ́wọ́ wọn lójijì wọ́n ti sanwó ọdún kan oṣù méjì wọ́n ṣẹ̀ lónú ọdún kan wọ́n á ní kó kókò à bí wọ́n ti máa ń ṣe báyìí ọ̀fẹ́ ni wọ́n lára nù òfin ọlọ́run kò sì gbà ká níyàn lára làbọ́rọ́rọ́ wọlé ọ̀dẹ̀rọ̀ náà. ọ̀sán bẹ̀rẹ̀ pé pé ó lẹ́tọ̀ọ́ ìgbìyànjú láì nídìí kí wọ́n fẹ́ pa amáhùn àti ìṣá ìpọ̀sí kọ́tọ́ rárá yóò ṣe magrib lásìkò rẹ̀ yóò ṣe ìṣá lásìkò rẹ̀ ó ní yóò ní dínà ni òròjú máa ń ṣe òun yóò ṣe a'udhu billahi minash shaitani rajim kó ròjú ọmọ jẹ ọjà hànà nà gbogbo sọlá tí ó ṣe lásìkò rẹ̀. ẹni bẹ́ẹ̀ láti islam gbà pé a lè jẹ̀gbín <clears throat> àmọ́ àwọn olùmọ̀ẹ̀sìn islam sọ pé <clears throat> ìgbín tí a jẹ ó gbọ́dọ̀ jẹ́ ìgbín tó ṣe pé àwa ńlá pa ní pípa tó jẹ́ sí pípa tìgbín àbẹ́lẹ́ múgbìn ní ìsìnká ẹ̀ máa dúnbù rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dúnbù adìẹ àbẹ́rẹ́ nǹkan mẹ́ ó ti kárí wọ́n ó ti kárí wọ́n àbí ẹ máa lu kọ́ńkọ́ ni rárá wọ́n sọ pé tó bó láti wá du ní dúdú tiẹ̀ bó láti páńpípa tiẹ̀ wọ́n ní bákan méjì nínú kọ́ yẹ pé bíbọ̀ tẹ̀ ń bọ̀ sísè tẹ̀ ń fomi ìsè ńlọ sí kópa so ẹ̀jẹ̀ díndín tẹ̀ ń dín ńlọ sí kópa ẹ̀jẹ̀ ìyẹn ni pé yóò sì wà nù karahun rẹ̀. lẹ́ẹ̀fì máa bọ̀ yóò wá nù kára ahun rẹ lẹ́ẹ̀fì máa dín èsì pẹ́yìn ó ti mú jáde ní túláàsì bí ọba kó tó di pé ẹ̀dá sórí iná tó eléyìí òkú lẹ̀ ń jẹun òkú ń ẹran lẹ̀ ń jẹun náà. ẹnìkan á ẹ̀rí rẹ̀ láti inú àti sunna àwọn á sọ pé ti sọ pé <laughs> kí ni ìfẹ́ ojú òní sáàmù ti wo títí òkú sí títí òdò lórí kù dẹ́fà tí ó bá kú náà bá yorùbá tí ó bá kú sí títí òdò. òkú dírẹ́bà ọkọ̀ ojú omi àbí dírẹ́bà mọ́tò. òkú odò etí odò wọn ò ẹni tá a mọ̀ náà mọ̀ ẹni tó kú sódò. So wọ́n ní kíní kan òkú olúwa ẹ̀rí ni létí odò ni wọ́n sin sí ọlọ́mọdé àfi tí ìbá ṣe mùsùlùmí sẹ́ẹ̀ lórí tẹ́lù yìí ni orí tẹ́nu wọn máa ń sin mùsùlùmí sí ọba àbálù ọba àjàbọ tó ju sámàlẹ́ sìn sí abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ok ẹni tó kú sínú accident mọ́tò nǹkan sáàrin gbùngbùn ọ̀nà láti wá sí. <laughs> kò sí yàtọ̀ gbogbo ẹgbẹ́ bá ti kú náà mùsùlùmí wọn lọ sí wọn sí òrìtẹ ìgbàgbọ́ àwọn mùṣírikù náà òun náà nípa ẹni tó bá ti kú sódò etí odò ni ẹran odò lòun ọlọ́mọdé náà wọ́n ní tí wọ́n bá ti sinrú wọn sódò yóò dàkú fà nínú gbàgbọ́ àwọn mùṣírikù náà nù gẹ́gẹ́ bí ẹni tí ara sán tọ́pa àwọn tí ń sin Ṣàngó wọn wà báwọn lẹ́ràn kan lé yín lẹ́mọ̀ pé òkú òdì púpọ̀ tó bá jẹ́ pé mùsùlùmí lẹ́ni tó bá kú òkú òdì púpọ̀ ọ̀dà tó pẹ́ ní tó fẹ́ kú nu wọn pọ̀ náà. wọ́n bí wọ́n ṣe àti pé ṣé ìgbà láì wà fún ìgbà tó yẹ fún ìgbà láì wà fún ọkùnrin láti fẹ́ ìyàwó mi lẹ́ẹ̀sì sí àtọ́ wa ni ṣé bẹ́ẹ̀ ni ìgbà láì wà fún láti sọ fún láti má sọ fún ìyàwó tó wà náà fún ìyàwó kan wọ́n nígbà tí ìgbàláyé wà fọkùnrin láti fẹ́ ìyàwó láì sọ fóbìnrin tó wà nílé pé àwọn ń bọ̀ síbẹ̀ náà nígbà láyé tún wà fún láti fẹ́ ìyàwó míì láì jẹ́ kó sọ fún ìyàwó tuntun pọ́kàn ti wà nílé njẹ́ ọ̀jọ́ra wọn wá ń dì pọ̀ àkọ́kọ́ ìyàwó tó wà nílé kò sáǹfààní púpọ̀ nínú sísọ fún pé ìyàwó mi ń bọ̀ nítorí pé tí a bá sọ fún pé ìyàwó mi ń bọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà máa ń yíwọ́ àwọn tó bá ti ṣe rí ló lè sọ ó ṣeé ṣe kó rí obìnrin yẹn ó dàrú tá a bá yẹ̀wò tá a jọ dáadáa ìntàpadà rìsọ́ọ̀tì ni pé ìwọ ọkọ náà lọ dá lórí o nítorí sísọ tó sọ fún un ọ̀nà tó gbà sọ fún un ló mú kórìrì oyin orí ògbè dàrú wọn kìkì wọn láǹfààní tó wà nù kó ti wà lálàáfíà a lọ yà ń wèrè látàrí information tí ò wúlò pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà nìyẹn máa ń wò pé ọ̀túnla ní o ti wá sọ fún yàwó pé ìyàwó mi ń bọ̀ lọ́túnla ọlọ́run á kádàrá pé ọ̀padà tuntun ẹ̀mí kó sọ ọmọ tó wọn máa bá yí láti fi dẹ́ẹ̀mí orí ọ̀dà rò torí de eléyìí kò sáǹfààní púpọ̀ nù kó sọ fún yàwó pé ìyàwó mọ tó bá ti dájú tó bá ti dájú pé ìyàwó ń bọ̀ pé tọ̀ ó sì wá àzì tí ó pọ̀ àbí òye tí ó sì wá àzì tí ó pọ̀ ó sì fi hàn pé ọlọ́run ká dára pé àwọn ọkùnrin àbí òye tó wọ́n lè fẹ́ di ìyàwó kan lọ tó Allah subhanahu wa ta'ala olóṣì ní àsìkò tẹ́lẹ̀ yìí lè bọ́ sí tó lè bọ́ sí ó sì lè ti ro tipẹ́ tó ní bọ́ sí tó kukuru kúkúrú inṣàlá inṣàlá inṣàlá inṣàlá ẹ mo ní kí n sọ fún ọ pé kejì láàrin ìjọ péréte ń bọ̀ nísìn kó ti jẹ́ bí ọ̀la ìyàwó náà bá dé o mo rò pé yé. tó ilé ó sì máa gbá láàfíà yóò bínú yóò bínú tí wọ́n da lérú tí ó ṣe kí ni ẹ fi sùúrù tó yàtọ̀ sí pé à ìfẹ́yàwó mi ìfẹ́yàwó mi táyà máa sọ fóbìnrin jojúmọ́ táyà máa da orí wọn rú tó ní kó má fẹ́ wọn á ní sí bẹ́ẹ̀ náà ló sì tọ́ obìnrin tí ń bọ̀ kọ́ mọ́ sọ fún pé ìyàwó kan ti wà lé kọjọ́ra wọn náà kọjọ́ra wọn torí tó bá ṣe báyìí wọ́n pè ní tẹ̀dílì ọ̀pàrọ̀ ó ṣe jàǹbá wọ́n sọ fún náà ọ sọ pé ìyàwó mi wà nílé àwọn á ń gbé bọ̀ ìyàwó nàmbà tírì lọ́dà ọ sọ pé ìyàwó mi wà nílé ó ń gbé bọ̀ ìyàwó nàmbà fọ́ yọ̀fẹ̀ kọ́ tó bá ní kọ́ mi ẹ jẹ́ súnmọ́ bẹ́ẹ̀ kí ni mo jẹ nísìnyí nọmba fọ wàhálà tó bá já jẹ báyìí ó lè jẹ pé gédé márùn mi rí ọgbà lẹ ó lè gémù rẹ lọ pẹ̀lú ẹyin jàǹbá gidi ńlẹlẹyìn wọn sọ fún wọn sọ fún ìyàwó kejì mo fẹ́ fi ọ́ sí o ìyàwó kẹta mo fẹ́ fi ọ́ sí o ìyàwó kẹrin mo fẹ́ fi ọ́ sí pàápàá jùlọ níbikíbi láyé nítorí gbogbo obìnrin ni kó wọn jẹ́ ìyàwó nọ́mbà wán nítorí máa pa àwọn obìnrin míì ga nílùú wọn wọn láṣà bí àwọn Mauritania wọn máa sọ pé la sabiqa wala lahiqa àwọn ọ̀fẹ́ báyàwó kan wájú ìyàwó kan sì gbọdọ̀ dé lẹ́yìn àwọn mo rò pé yé wọ́n tún wá tún àpúròchì obìnrin pọ̀ fẹ́ ó ti wà pé lásábẹ́kọ́ wọlé aláṣẹpà bàbá bá sábẹ́kọ́ òkú ó sùn tí lásìkò bá dé òkú ó sùn so o ní láti explain irú ọ̀dọ́ tiwa ní ìsìn alhamdulilayi ọlọ́run ọba ò fi wàhálà kan tí agbára wọ̀ ká kò gbé bá wa àwọn èèyàn fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin náà ló ti pé wa torí tí ọba jẹ́ kó fi ọlọ́run ọba tó dáa tó dáa yí báyìí sẹ́mi pé tí ọba ṣẹlẹ̀ ní káwọn obìnrin tó dilé ó ti pọ̀ jù tonti kọkùnrin fẹ́ méjì mẹ́ta mẹ́rin láwọn mùsùlùmí nìyẹn o ẹ ò bàjẹ́ tó ti pọ̀ tó tontori délé wàá sọ fún jíjẹ́ ìyàwó kejì kìí saburú jíjẹ́ ìyàwó kẹta kìí sórí ibú jíjẹ́ àwọn kẹrin kò túmọ̀ sí káyé dàrú tó wàá fi yé lẹ́yìn náà gan ìyàwó wo ló máa ń gbádùn jù abẹ́ lẹ́sìrẹ́ǹsì ìyàwó tá a máa fẹ́ kẹ́yìn ló máa ń gbádùn jù tí àwọn bá jẹ́ méjì lé ìyàwó nọ́mbà tù ló máa ń gbádùn jù tí àwọn bá jẹ́ mẹ́ta ìyàwó nọ́mbà tírì ló máa ń gbádùn jù tí àwọn bá jẹ́ mẹ́rin ìyàwó nọ́mbà fọ́ ló máa ń gbádùn jù rẹ̀ ńgbà tí obìnrin kan fẹjọ́ sùn lórí pé ìyàwó tọkọ ń fẹ́ ní ìsìn nàmbà tírì ó gbé ọ̀dọ́ rẹ̀ ní sásùn ọbẹ̀ ń gbé òun ló sì ní àǹfààní àti fáwọn ẹlẹ́ja tí gbogbo àwọn bá wá gbọbẹ̀ bí ọmọ lé sẹ́nìkan bá tètè lọ títì sásùn tó lọ mú bí ká pé ìyàwó yẹn ti fẹ́ ìyàwó kékeré yẹn ti fẹ́ ìyáálé wa ni mo fẹ́ mẹ́ja ẹ lọ mú kan lẹ́jà tó yẹ kó ti kà á bẹ̀ ọwọ́ adé wa rí i pé ẹja méjì ló mú ìyá alágbájá ṣé mo ní kí a mú méjì ni ọgbọ́dọ̀ tún wá dáka padà gbàtọ́ ẹ̀pẹ́ ọ̀kan náà lẹ fẹ́ mú kí ló dé tó ẹ̀pẹ́ tó tóbi jù nù sásùn lẹ mú yọ̀ọ́ mọ́nítọ̀ wọn bẹ́ẹ̀ ìyàwó tí wọ́n fẹjọ́ sùn ní ìfẹjọ́ ìyàwó nàmbà tù ó ti sú òun ó ti sú òun òun ọmọ lulẹ̀ ọkọ tó wọ ẹ òun ọmọ lulẹ̀ wọ́n ní ẹ fi sùúrù sáyẹn pé béèrè lẹ ń béèrè sùúrù ẹ kún kò ní ká gbọ́ra <laughs> wáyé wọ́n ní ìgbà tí ẹ̀yin wà nàmbà tù tí o ti sí àwọn nàmbà tírì ọ̀dọ̀ tani sásùn ọbẹ máa gbé lé òní ebi irú tí wọ́n fẹ̀yìn ṣe fún ìyáálé yín iná ni wọ́n fi ìyàwó lẹ́yìn yín ṣe fẹ̀yìn náà nísìn kò dùn ìyáálé kó fi lé ọkọ lẹ̀ ó sì wá fẹ́ dùn ẹ̀yìn. mo sì ní tọ ẹ sọ fún àwọn kẹta náà kó náà kó palẹ̀ mọ́ torí tí àwọn nàmbà fọ náà bá dé ìsàsùn ó shift àbí òní shift yóò shift ọjà bó ti jẹ ìyẹn ni pé àwọn tán fẹ́ káyìn ló máa ń sábà gbádùn jù lọ́dọ̀ àwọn alábòsí ẹ fi ẹ fi lílà yẹn ti fún lọ́dọ̀ àwọn alábòsí torí àwọn bàbá bàbá látàyè jọ̀hún táwọn bá fẹ́ ìyàwó tuntun ọ̀dọ́ rẹ̀ nìkan wọ́n máa ń sùn wọ́n sọ àwọn ìyàwó yòókù di àpàdé àfi tí wọ́n bá rí pọ́ mọ́ wọn ti tó wọn ni wọ́n tó ṣe dìyàrọ̀ ọ̀dọ̀ tiwọn obìnrin mi lè sọdún mẹ́ta tí ò ní rọkọ tó bá rí pọ́nmọ rẹ̀ tó gbàbúrò ni ó tó lọ ọ̀dọ̀ rẹ̀ àwọn alábòsí o lábẹ́ òfin ọlọ́run gbogbo ìyàwó kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kò ti ṣe jẹ́ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك